àwọn ọba kejì orí kẹsàn-án èlíṣà wòlíì sì pe ọ̀kan nínú àwọn ọmọ wòlíì ó sì wí fún un pé di àmùrè ẹ̀gbẹ́ rẹ kí o sì mú ìgò òróró yìí lọ́wọ́ rẹ kí o sì lọ sí ramoti gileadi nígbàtí ìwọ bá sì dé ibẹ̀ kí ìwọ kí ó wá jéhu ọmọ jehoshaphat ọmọ nimshi lé àwárí kí o sì wọlé kí o sì mú kí ó dìde kúrò láàrin àwọn arákùnrin rẹ̀ kí o sì mú lọ sí yàrá inú ilé lọ́hùn-ún kí o sì mú ìgò òróró náà kí o sì tu sí orí rẹ̀ kí o sì wí pé báyìí lé olúwa wípé èmi fi òróró yàn ọ́ lé ọba lé orí ísírẹ́lì sì ṣí ilẹ̀kùn kí o sì sá má sì ṣe dúró bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọkùnrin náà àní ọ̀dọ́mọkùnrin wòlíì náà lọ sí ramoti gileadi nígbà tí ó sì débẹ̀ kíyèsí àwọn olórí ogun wà ní ìjókòó òun sì wípé èmi ní iṣẹ́ kan sí ọba lógun jehu sì wípé sí ta ni nínú gbogbo wa òun sì wípé sí ọ balógun òun sì dìde ó sì wọ inú ilé ó sì tú òróró náà sí ilé orí ó sì wí fún un pé báyìí li olúwa ọlọ́run israẹli wípé èmi ti fi òróró yàn ọ́ lé ọba lórí ènìyàn olúwa lórí israẹli ìwọ ó sì kọlu ilé ahabu olúwa rẹ kí èmi ó lè gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn wòlíì ìránṣẹ́ mi àti ẹ̀jẹ̀ gbogbo àwọn ìránṣẹ́ olúwa lọ́wọ́ jésébélì nítorí gbogbo ilé ahabu ni yóò ṣègbé èmi yóò sì ké gbogbo ọ̀dọ́mọkùnrin kúrò lọ́dọ̀ ahabu ọmọ ọ̀dọ̀ àti òmìnira ní israẹli èmi yóò sì ṣe ilé ahabu bí ilé jeroboamu ọmọ nebati àti bí ilé baasha ọmọ aija àwọn ajá yóò sì jẹ jésíbéèlì ní oko jésírẹ́lì kì yóò sí ẹni tí yóò sìnkú rẹ̀ ó sì ṣí ilẹ̀kùn ó sì sá lọ nígbà náà ni Jéhù jáde tọ̀ àwọn ìránṣẹ́ olúwa rẹ̀ ẹnìkan sì wí fún un pé àlàáfíà kọ́ nítorí kí ni aṣiwèrè yìí ṣe tọ̀ ọ́ wá òun sì wí fún un pé ẹ̀yin mọ ọkùnrin náà àti ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì wí pé èké sọ fún wa wàyí òun sì wí pé báyìí báyìí lé ó sọ fún mi pé báyìí lé olúwa wí pé èmi ti fi òróró yàn ọ́ lé ọba lórí Ísírẹ́lì nígbà náà ni wọ́n yára olúkúlùkù sì mú agbádá rẹ̀ ó sì fi sí abẹ́ rẹ̀ lórí àtẹ̀gùn wọ́n sì fún ìpè wípé jéhù jọba bẹ́ẹ̀ ni jéhù ọmọ jehoshaphat ọmọ nimsi ṣọ̀tẹ̀ sí jóráàmù ǹjẹ́ jóráàmù ti ń ṣọ́ ramoti gileadi òun àti gbogbo israẹli nítorí ti aséèlì ọba síríà ṣùgbọ́n jóráàmù ọba ti padà sí jésírẹ́lì láti wọ ọgbẹ́ tí àwọn ará síríà ṣá nígbà tí ó bá séèlì ọba síríà jà jéhu sì wípé bí ó bá ṣe ìfẹ́ inú yín ni ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kí ó jáde lọ tàbí kí ó yọ́ lọ kúrò ní ìlú láti lọ ìsọ ní jésírẹ́lì bẹ́ẹ̀ ni jéhu gun kẹ̀kẹ́ ó sì lọ sí jésírẹ́lì nítorí jóráàmù dùbúlẹ̀ níbẹ̀ àsáyà ọba júdà sì sọ̀kalẹ̀ láti wá wo jóráàmù olùṣọ́ kan sì dúró ní ilé ìṣọ́ ní jésírẹ́lì ó sì rí ẹgbẹ́ jéhu bí ó ti ń bọ̀ wá ó sì wípé mo rí ẹgbẹ́ kan Jóráámù sì wípé mú ẹlẹ́ṣin kan kí o sì ránṣẹ́ lọ pàdé wọn kí o sì wípé àlàáfíà kọ́ ẹnìkan sì lọ lórí ẹṣin láti pàdé rẹ̀ ó sì wípé báyìí lé ọba wípé àlàáfíà kọ́ jéhù sì wípé kí ni ìwọ ní fi àlàáfíà ṣe yí sẹ́yìn mi olùṣọ́ náà sì sọ pé ìránṣẹ́ náà dé ọ̀dọ̀ wọn ṣùgbọ́n kò sì tún padà wá mọ́ ó sì rán èkejì jáde lórí ẹṣin òun sì tọ̀ wọ́n wá ó sì wípé báyìí lé ọba wípé àlàáfíà kọ́ Jehu sì dáhùn wípé kí ni ìwọ ní fi àlàáfíà ṣe yí padà sẹ́yìn mi olùṣọ́ náà sì sọ wípé òun tilẹ̀ dé ọ̀dọ̀ wọn kò sì tún padà wá mọ́ wíwọ́ kẹ̀kẹ́ náà sì dàbí wíwọ́ kẹ̀kẹ́ Jehu ọmọ Nimṣi nítorí ó ń wọ́ ọ bọ̀ kíkankíkan Joramu sì wípé ẹ di kẹ̀kẹ́ wọ́n sì di kẹ̀kẹ́ rẹ̀ jórámù ọba Ísírẹ́lì àti àsáyà ọba Júdà sì jáde lọ olúkúlùkù nínú kẹ̀kẹ́ rẹ̀ wọ́n sì jáde lọ pàdé Jéhù wọ́n sì bá a ní oko Nábótì ará Jesreeli ó sì ṣe nígbà tí jórámù rí Jéhù lé ó wípé Jéhù àlàáfíà kọ́ òun sì wípé àlàáfíà kíni níwọ̀n ìwà àgbèrè Jésébélì ìyá rẹ̀ àti ìṣe àjẹ́ rẹ̀ ti pọ̀ tó bẹ́ẹ̀ jórámù sì yí ọwọ́ rẹ̀ padà ó sì sá ó sì wí fún asáyà pé ọ̀tẹ̀ dé asáyà jehu sì fi gbogbo agbára rẹ̀ fa ọrun ó sì ta jórámù láàrin apá rẹ̀ méjèèjì ọfà náà sì gba ọkàn rẹ̀ jáde ó sì dojúbolẹ̀ nínú kẹ̀kẹ́ rẹ̀ nígbà náà ni jehu sọ fún bidkari balógun rẹ̀ pé gbé e kí o sì sọ ọ́ sí oko nábòtì ara jesreeli ṣáà rántí bí ìgbà tí tèmi tirẹ̀ jùmọ̀ ń gun kẹ̀kẹ́ lẹ́yìn ahabu bàbá rẹ̀ olúwa ti sọ ọ̀rọ̀ ìmọ̀ yìí sórí rẹ̀ nítòótọ́ lẹ́yìn àná èmi ti rí ẹ̀jẹ̀ nábótì àti ẹ̀jẹ̀ àwọn ọmọ rẹ̀ ọkùnrin lé olúwa wí èmi ò sì san fún ọ ní oko yìí lé olúwa wí ǹjẹ́ nítorí náà ẹ mú kí ẹ sì sọ sínú oko náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa ṣùgbọ́n ẹ̀ta nínú kẹ̀kẹ́ pẹ̀lú wọ́n sì ṣe bẹ́ẹ̀ Léà ti gòkè sí gúrì tí ó wà létí Ibleamu ó sì sá lọ sí Megido ó sì kú níbẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ sì gbé nínú kẹ̀kẹ́ lọ sí Jerúsálẹ́mù wọ́n sì sin ní ibojì rẹ̀ pẹ̀lú àwọn baba rẹ̀ ní ìlú Dáfídì lé ọdún ìkọkànlá Jórámù ọmọ Ahabu ni Asaiah bẹ̀rẹ̀ sí jọba lórí Júdà nígbà tí Jéhù sì dé Jésírẹ́lì jesebeli gbọ́ òun sì létírò ó sì ta orí rẹ̀ ó sì yọjú wòde ní fèrèsé bí jehu sì ti ń gba ẹnu ọ̀nà wọlé ó wípé simri tí ó pa olúwa rẹ̀ rí àlàáfíà bí òun sì gbé ojú rẹ̀ sí òkè fèrèsé ó sì wípé ta ni ń ṣe ti èmi ta ni àwọn ìwẹ̀fà méjì bíi mẹ́ta sì yọjú sí i lóde òun sì wípé ẹ taari rẹ̀ sílẹ̀ si wọ́n sì taari rẹ̀ sílẹ̀ díẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ sì ta sí ara ògiri àti sí ara àwọn ẹṣin òun sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀ nígbà tí ó sì wọlé ó jẹ ó sì mu ó sì wípé ẹ lọ wo obìnrin ègún yìí wà yìí kí ẹ sì sìn ín nítorí ọmọ obìnrin ọba lé òun ṣe wọ́n sì lọ sìn ín ṣùgbọ́n wọn kò rí nínú rẹ̀ ju agbárí àti ẹsẹ̀ àti àtẹ́lẹwọ́ rẹ̀ lọ nítorí náà wọ́n sì tún padà wá wọ́n sì sọ fún òun sì wípé èyí lé ọ̀rọ̀ olúwa tí ó sọ nípa ọwọ́ èlíjà ìránṣẹ́ rẹ̀ ará tishbi wípé ní oko jésírẹ́lì ilé àwọn ajá yóò jẹ ẹran ara jésébélì òkú jésébélì yóò sì dàbí imí ní ìgbẹ́ ní oko jésírẹ́lì tó bẹ́ẹ̀ tí wọn kì yóò wípé jésébélì li èyí.